gbogbo àwọn ọmọ Yorùbá ọmọ Odùduwà mo kí wa ẹ kú ìfọmọnìyàn ṣe adẹ̀kú ìrọ̀jú mo fẹ́ wá sọ fún wa pé a ti fẹ́ délé bẹ́ẹ̀ ni a ti fẹ́ délé ṣùgbọ́n mo ní àmọ̀ràn kékeré kan tí mo fẹ́ wá fún wa ẹ má bínú orúkọ tèmi ni Ẹ̀rígbèmí tí gbogbo wa mọ̀ sí bàbá àròpọ̀ ire àwọn kan ń sọ pé um, Sunday ìyẹn ship Sunday Adéyẹmọ Ìgbòho wípé bóyá bó ṣe ń ṣe bóyá bóyá ààrẹ Ìbà Gani Adams bóyá ó lòdì sí ṣé lóòótọ́ ni Gani Adams ó lòdì sí ìgbésẹ̀ sí. Si Chief Sunday Igboho ń gbé ni ṣé àwọn ọba wa ṣé wọ́n lòdì sí Chief Sunday Igboho ṣé bàbá wa láàfin ìyẹn ọba wa kú bàbá yèyè ṣé ni wọ́n dùn bí wọ́n ṣe ń pa ìran Yorùbá táwọn adarun tí wọ́n ṣe wá ṣìbàṣìbò ṣé inú ọ̀jà jádùn sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ <laughs> inú wọn ò dùn sí torí pé kò sí ẹni tí ó lè jọba sórí ìlú kó ní ká máa pa aráàlú yẹn ṣùgbọ́n nítorí wípé èyí tí ó yé àwọn ènìyàn kò tó èyí tó yé wọn èmi gẹ́gẹ́ bí ọmọ yín àtọ̀rẹ́ yín àtàbúrò yín ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Chief Sunday Igboho èyí tó fún àwọn adara ní ultimatum seven days ultimatum láti kú ní orílẹ̀ bàbá wa Sunday Igboho kò ní contact kò dẹ̀ bá Akérédolú ti ìlú Ondo tọ̀dọ̀ mi kò bá sọ̀rọ̀ ṣùgbọ́n ní ìgbà tí Ìgbòho sọ̀rọ̀ ẹ rí pé àwọn kan ti dúró tí àwa kò mọ̀ tí àwa kò rí tí a pè ní olódù ọmọ àrè tó ti ní í ṣe lórí tá à sọ yìí ìwọ kan tó pera ẹ lólóṣèlú tàbí tó pera rẹ ní pásítọ̀ tàbí ohunkóhun tó wù ká pera wa tèmi náà sì jẹ́ pásítọ̀ ní ọ̀kan nínú wọn tí mo sọ fún wa wípé tọmọdé bá ti tó lọ́kọ tó lọ́kọ ni kò yẹ yín nísìnyí ó kó kì í jẹ́ ti bàbá kó jẹ́ tọmọ kó mọ̀ làálàá a ò kàn lè dúró pé nítorí pé o ti rí jẹ o ti rí mu tó dẹ̀ pẹ́ ní sílétọ̀ tàbí tó wà ní house of assembly tó dẹ̀ dákẹ́ síbẹ̀ ṣé ẹ rí ohun tí Chief Sunday Igboho sọ lónìí màá play ẹ̀ fún wa sí ẹ̀ wá rí wípé ẹ̀yin tẹ́ ń wà tẹ́ fẹ́ máa tẹ́ fẹ́ máa tẹ́ fẹ́ máa rún àárín àárín tí ò ṣẹlẹ̀ tẹ́ fẹ́ máa dá èdè àìyedè sílẹ̀ láàárín Ìgbòho tàbí sí bàbá wa Ìbà Gani Adams àwọn gan ti mọ̀ yín pé ọ̀tá Yorùbá nìyín àlàáfíà wà láàrin àwọn bàbá mi méjèèjì àwa sọ̀rọ̀sọ̀rọ̀ la máa fi doyin lójú wípé nínú àwọn bàbá méjèèjì kò sí wàhálà gbágbágbá báyìí òun ni wọ́n dúró ṣùgbọ́n ẹ̀yin ọba oníjẹkújẹ àti ẹ̀yin tẹ́ ń gbẹ̀yìn bẹbọjẹ́ àti nínú àwọn olóṣèlú àti nínú àwọn tí wọ́n ń fara pamọ́ sí abẹ́ láti ṣebi tán sọ wípé alágbájá kan kíní kan gbá kan kòkó bàbá ṣàṣọ ojú yín ojú yín ló máa ṣe ẹ̀yin tẹ́ dẹ̀ ń dalẹ̀ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ọ̀dàlẹ̀ balẹ̀ lọ òun lẹ máa padà jẹ́ láṣẹ olódùmarè àwa tá a wà ń lu òyìnbó ń bí tẹ bá mọ tójú ń rí ìlú òyìnbó kì í ṣèjọba ọlọ́run kò sí nǹkan tó wà nílùú òyìnbó ń bí báyìí tó jẹ́ wípé a ò lè ṣe nílé bí mo ṣe ń drive bọ̀ ní ọ́fíìsì láàárọ̀ mo ní kí sáré ṣe quick fídíò yìí ni mo ṣe ń drive bọ̀ ní àárọ̀ yìí black guy ó dùn mí wípé traffic light ti ó ti ó ti ó ti give one green light láti move mo fẹ́ fídíò ẹ̀ black guy èèyàn dúdú bíi tèmi ẹkún dẹ̀ ń gbọ̀n mi ó ti mu nǹkan yó ó ti mu ọlọ́run ló mọ ohun tó mu but mo mọ̀ pé ó wà on drug mọ́tò ọlọ́pàá wà ńbẹ̀ wọ́n wá bẹ̀ sí ń wọ kúrò lórí títì ó dúró sórí títì o dẹ̀ ń sùn lórí títì èèyàn dúdú lára àwọn tí wọ́n kó lẹ́rú nìwọ̀nyẹn ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn wà ní ẹ̀wọ̀n mo máa ń lọ sí inú ẹ̀wọ̀n bíbá ẹ̀ mo máa ń rí àwọn a lot of black people bẹ́ẹ̀ kò sí kọ́ṣọ̀ tó dàbí kọ́ṣọ̀ Yorùbá ẹ̀yin olóṣèlú wọ̀nyí ẹ rò ó lẹ́ẹ̀mejì nítorí pé eléyìí tẹ́ ń ṣe gbogbo àwọn ọmọ tí ẹ̀ ń fi owó ẹ̀jẹ̀ àwọn ọ̀dọ́ wọn ń tọ́ yìí gbogbo àwọn ọmọ wọ̀nyí ló máa di drug addicted lágbára lọ́wọ́ Olódùmarè àyàfi tí ẹ bá mú mi àyàfi tí ẹ ò bá fi ọjọ́ borí lókù nítorí wípé àwọn tí ó ń ṣe bí ibi kì yóò kúrò nílé wọn bíbélì sọ bẹ́ẹ̀ bíbélì sọ pé ẹ má jẹ́ kí àwọn ìkà kí ó wà lé ààyè àwọn àjẹkùn ó wà lé ààyè bẹ́ẹ̀ ni bíbélì náà sọ pé ó ní jẹ́ kí àwọn ọmọ kó di aláìrìn kiri tí ń ṣàgbèjìnà sí ibi ahoro wọn ó ní jẹ́ kí àwọn ọba kó di aláìní kó di kó èpè tí bíbélì fi wọ́n rẹ́ ẹ má jẹ́ ń ṣépè láàárọ̀ ṣùgbọ́n tí mo rí lónìí ó bà mí nínú jẹ́ òní mo fẹ́ kí tètè fídíò yìí kí n tó kú òun bẹ́ẹ̀ bí mo ṣe ń fi green light yẹn sílẹ̀ fire brigades àti àwọn um, kí la ti ń pè wọ́n àwọn um, àwọn rescue mission wọ́n ti ń bọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú mọ́tò panápaná pẹ̀lú mọ́tò àwọn um, kí la ń pè mọ́tò ìjàre mo fẹ́ wò léde Yorùbá àwọn àwọn medic àwọn. Um, ètè àwọn mọ́tò ètò aláàbò tí wọ́n ń dáàbò bo àwọn èèyàn ní tí ohunkóhun bá ṣẹlẹ̀ méjì ti débẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́pàá mẹ́ta ti tún pàdé ó ti tún tẹ̀lé pẹ̀lú ọlọ́pàá just because of one person gbogbo ilé ló lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá òun ni ṣífi Sunday Igboho ń pariwo táwọn kan tó fẹ́ máa dárúgùdù sílẹ̀ láàrin Ìbà àti Sunday Igboho ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Sunday Igboho sọ kẹ́ bá mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹfẹ́ máa kó họ̀họ̀ sílẹ̀ ojú ti yín o ṣègèdè ọ̀ọ́bì. àtisù ìdí ọ̀la káàsà àsìkò àtisù ti tó ìdí ti là hmm. ojú Yorùbá ti là á ti já hmm. hmm. ìlú tá ń pè Nàìjíríà ìlú ìyẹn jẹ tí wọ́n yan Yorùbá jẹ pọ̀ ni ìlú tá ń pè Nàìjíríà o ìlú ìyẹn jẹ tí wọ́n yan Yorùbá jẹ pọ̀ ni kí ló dé ẹ wo àwọn ìyá wa ìyá mi náà wọ́n ń ta wórógbó náà fi tọ́ wa léèwé. bẹ́ẹ̀ni wọ́n ń ta ìpà ta gbá ta nǹkan kan kàwé ta rú lẹ́gbẹ̀ẹ́ títì àwọn ìyàwó kiri rú lọ kọmọ mi lè lọ iléèwé kọmọ mi lè jẹun tapọ̀ mọ́ nígbà wọn bá wá tọ́ wọn wèé àparí ìwé federal oríṣẹ́ kankan tí ó fún wa ẹ federal oríṣẹ́ tí ó fún wa. èyí sì kọ́ lé lóko. èyí sì kọ́ lé lóko àwọn ọmọ tí ẹ bá rọ wọn sàkóso fúlàní lóko ó lọ kàwé tẹ bá dé àbújá ní ìlú àbújá tá ń sọ yìí tẹ́lẹ̀ ń kánò tó kọ́ lódó ẹ̀sìn kan street light lọ tẹ́ ìdọ́hùn ni. kàṣà. gbogbo owó tó. tẹ́ ń palẹ̀ yorùbá ẹ̀fín tó àbújá ẹ̀fín tó kánà ẹ̀fín tó kánà. lórí ìbú ni yìí. àpẹẹrẹ wọn ní wọn nàìjíríà wọn nàìjíríà náà ń pè yín o. ẹ tún wọn pa wá ẹ wá sí dáadáa fáwọn ohun tẹ́ ẹ máa fi sẹ́fà wà ní pé kẹ́ ẹ máa pa wá. ẹ ní káwọn ọmọdé àtàwọn bòròró yìí kí wọ́n máa pa wá lórí ilẹ̀ bàbá wa ó ti tó gẹ́. tó o yes ibi tí ẹdínwó ẹjẹ nǹkan sáyé lè sí à ń kà nínú ìwé ìròyìn wọn ni a fẹ́ máa ta dúkìá gbogbo tá a lè fi gbọ́ bùkátà nàìjíríà lọ́dún twenty twenty one abẹ́rẹ́. gbogbo ọ̀rọ̀ nàìjíríà yóò kẹ́mi ọ̀rọ̀ bí wọ́n ṣe ń pa yorùbá lọ́kàn mi ò ní ọ̀ kò sí lákàn mi pẹ̀lú nàìjíríà kí lákàn mi pẹ̀lú nàìjíríà wò ànílẹ̀ yorùbá iṣẹ́ bí ó ṣe da làwọn wà fún. títí nàìjíríà ẹ ti tilẹ̀kùn mọ́. bí ilẹ̀ yorùbá ó ṣe da lèmi pẹ̀lú náà bá ta ká fẹnu wa kò sójú kan kájọ gbara wa lẹ̀ lọ́wọ́ yẹn jẹ tí Nàìjíríà yìí á jẹ ká mọ̀ bá wọn ṣe mọ́. good ibi tẹ wá dé yìí èèyàn ní mo kọ àmọ́ alápẹ̀rẹ̀ bí mo ti kọ ògùn lẹ́ẹ̀kan pé tó tó ṣe bí ẹ̀yin bàbá wa náà lẹ́jọ́ kò yìí ǹjẹ́ ni ẹ lè sọ fún wa torí wípé bàbá rí ẹ̀ẹ́ Eh, ọ̀ká lọ́tàn tari eh, ejò ní ìtún náà tó ń wọ ruru lọ́sẹ̀ tí paramọ́lẹ̀ náà tó dúró sáárín tí sèbé náà tọ́jọ́ wájú ah, àyà ọkọ̀ ọdẹ tó fẹ́ kó wọn lójú gan <laughs> eh, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbáradì yìí hmm. ǹjẹ́ ni Ààrẹ Ọ̀nà Kakanfò ǹjẹ́ lẹ́jọ́ lájọsọ kankan lórí ẹ̀. ẹ ṣe bọ̀ wípé ìyá ọmọ sílé kó tó ṣètà. kọ́kọ́ hmm. ọmọ Yorùbá ó lè mọ tí ń lọ ní o. ẹ ẹ tó bá jẹ́ olórí òun hmm. náà mọ̀ fojú sí la abẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ni èmi ò joyè kankan Sunday Igboho tí mò o jẹ́ orúkọ ìlú mi ni àbí hmm. olórí ni ààrẹ ọ̀nà kakanfò ẹjọ́ òun jókòó lé ẹ̀gbọ́n tí mo sọ fún yín ẹ jẹ́ ká ààrẹ ọ̀nà kakanfò olórí ni ẹjọ́ jókòó lé nígbà tí ọba kan ààrẹ ọ̀nà kakanfò yóò jáde ẹjá wa tá àti kakanfò yìí tá àtẹ̀ tí wọ́n pa fámìlì wa ń lu wa yìí náà ẹjá wo ṣe ká tó ṣe ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ lè mi wà yìí Hmm. ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ lè. ọkàgùn sí oníkàgùn kàgùn. àkó arapara kàgùn sọlọ́run lọ́kàn sùn sọlọ́run máa rè torí sẹ́yìn ni mo dákú. káàsì ìbàràpá lọ́kàgùn sọ́dọ̀ tèmi. Hmm, wọ́n kẹ́ni sọ ti dúró tó tọ̀ lọ. nígbà tí wọ́n lọ pe Ààrẹ Ọ̀nà Kakanfò kó máa gbìjà àwọn bàbá mi tí wọ́n pa ń yóò ní sẹ́bẹ̀ẹ́ náà tó ti kárí. ààrẹ mọ̀ ààrẹ gbúrò ó sì mọ̀ bí tá à ń lọ. ó jẹ́ ààrẹ ẹ ti tó gbálẹ̀ báyìí àmọ́ tẹ́ ẹ sì dáná fún ẹ náà ní sùn. nígbà tẹ́ bá fẹ́ mọ̀ báyà ààrẹ ṣe ti àbí òṣè tí ẹ ta wá pọ́n hmm. ẹ̀yẹ ta wá pọ́n wò ẹ jẹ́ kí ìjọba gbé ọwọ́ sí wa. ẹ máa ń gbèjà rẹ jà mọ́. bẹ́ẹ̀ ni nígbà tẹ́ bá fẹ́ mọ̀ báyà ààrẹ ṣe ti à ẹ tẹ́ ẹ fà rẹ lẹ̀ tẹ́ bá fẹ́ mọ̀ báyà ààrẹ ṣe ti àbí òṣè tí à ẹ kọjú ẹ jẹ́ kí ìjọba kọjú ìjà sí à lóòótọ́ nígbà ìjọba bá kọjú ìjà sí a tí wọ́n ní pípa tó ń pa àwọn fámìlì wa yẹn o àwọn fọwọ́ sí i kọ́ hmm. mọ pa wá lọ bóyá ààrẹ wa bóyá ààrẹ ó gbà kẹ́ mọ pa wá bóyá kì í sàwọn Yorùbá lọ́jà rẹ lólórí yóò wá gbà kẹ́ mọ pa wá lọ bóyá yóò mọ wòran ẹ mọ wòran bọ̀ fíìmù tó gùn ni ọ̀rọ̀ Yorùbá ni káàmọ́ sọ́mọ́sọ́ ọ̀rọ̀ Nàìjíríà èmi ò sọ́kàn mi kò láwọn mi o àwọn wèrè àwọn wèrè tá a fi so lórí sẹ́nitọ̀ táwọn láwọn á sọ̀rọ̀ tí wọ́n bá tara wọn. tí wọ́n tẹ́rí ṣéèṣì. ibi wọn ta property wọn fi ń gbádùn ni. àwọn sẹ́nitọ̀ wèrè àwọn tó ti ya wèrè tí wọ́n bá ya wèrè ẹlẹ́sẹ̀ sẹ́nitọ̀ wa wọ́n sì ń pa àwọn ọmọ yín ní bàràpá wọ́n ń pa dókítọ̀ tó gba phd tó lọ olóyìnbó tó ṣe wàhálà wọ́n pa ẹni tó kó owó rẹ̀ tó fi kọ́lé epo wọ́n pa gbogbo ẹ̀gbọ́n wọ́n rẹ̀pọ̀ àwọn a lórí

torí pé asáàtì ẹ̀ńtà ń tẹnumọ́ iná rẹ̀ iná tún tẹnumọ́ pé àlọ́jọ́ Jímọ̀ ẹ̀ ti pé ó ti dún ìpè ó ti dún pé bàràbà ti mọ́. ṣé ìjọba tó dìgbà náà òní bá ṣe bẹ́ẹ̀ lórí ẹ̀ bàbá wa nígbà tí ọ̀ọ́ ìyá wèrè ibi tó pa wá tó ń dé ibi sẹ́ni pípa wá tó yẹ ó ti tó bẹ́ẹ̀ kọ́ lọ tọ́pọ̀ wá lóhùn òní lọ ẹ kó dúró lè wa bóyá lu bàbá rẹ̀ níbẹ̀. kí n kí n tẹ tó béèrè béèrè tó last tó jẹ́ tá a fi káàdì ẹ̀ wọ́n ní ó ṣeé ṣe kí ọ̀rọ̀ ẹ ti dáàbò jáwọ́ tó bá kọ̀ lábùjá sẹ́ńgọ́ hmm. tí ọ̀rọ̀ pé sẹ́ríkì ń pa àwọn bàbá mi bára pé lọ fíìsì tí wọ́n yìí pé mo lọ kí pé kó kó ewu lórí àwọn ah. bàbá mi ti ń pa tó bá ti kó lábùjá kó gba màdúgbùrì kó gba bọ̀nú kó lọ sọ fún kilo lórí àwọn boko haram sẹ̀kì yíyú àbí kí wọ́n ń pè yẹn sàkàrà kó lọ sọ ah. fún kó mọ tẹ̀lé wọn bọ̀ kó mọ tẹ̀lé sẹ́ríkì bọ̀ fún apá eléyìí tẹ́lẹ̀ tẹ̀sẹ̀ bọ̀ yóò ju tí ẹ sàṣì eléyìí nàìjíríà wípé kó wá pọ̀ ọkàn mi o wọ́n rò bá ń ṣeré ni àwọn rò bá ń ṣe fíìmù ni kí ni dàbújá àkàtì ẹ̀ ní eh, ẹ̀ eh, popularity ẹ̀ ah, ah, popularity lẹ̀ à èmi wá popularity ń bo popularity kí ni ṣé federal ló fún mi ní ọkọ ni mo fọlọ́ tó báyìí pé popularity mo wá kọ́ lọ béèrè lọ́wọ́ mi popularity kí ni èmi eh, bàbá mi ti sọ fún mi láti kékeré pẹ́sẹ́ tí wọ́n bá ti yẹn ẹ̀jẹ̀ kó gbóhùn yegi fún wọn ni <laughs> tí wọ́n bá ti yẹn ẹ̀jẹ̀ wọ́n yẹn Yorùbá jẹ ni àwa Yorùbá là já wọ́n yàn wá jẹ ni ìyẹn jẹ́ lánàá wọ́n yàn wá àwọn tá a lórí olórí bùn gbogbo wọn gbogbo àwọn tá lórí yẹn ẹ ìgbà tí ẹ ń sà tẹsẹ̀ àti ní wọ́n bá tún àbáṣe wọn tú ẹ wo ẹ wo lọ lóòdù sínú ilé wọn bámbá ẹ wo iye ọ̀kadà tó tó tó nǹkan tó tó tó tó wọ́n ní lọ kó fún wa lọ́kọ́ sínú ilé wọn tó wọ́n kó fún wa ẹ generators àbẹ ẹ transformers ẹ gbogbo nǹkan tó kó fún wa. táwọn èèyàn ń kó jáde. tọ́wọ́n ní bá kó fún wa tó kó fún wa táwọn èèyàn kó jáde tó ń sáré gbé ẹ ìyá rẹ̀ ó jẹ wọn àwọn ará ọmọdọ́mọ wọn jẹnu yà yẹn gbogbo ọmọ yorùbá tí ń dalẹ̀ yorùbá ará ọmọdọ́mọ rẹ̀ ó jẹ̀mbẹ̀ ará ọmọdọ́mọ nígbà wọn gbógun ti ìyàwó lọ́wọ́ hmm. tí wọ́n pa ṣé ìyá rẹ̀ ọmọ jẹ wá nìsín hmm. nígbà wọn gbógun tàbí ọlá tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ẹ gbógun ti gbòó náà kẹ́ pa ìyá rẹ̀ ó jẹ yín ah, ah, ah, ṣùgbọ́n ẹ gbàgbé Awólọ́wọ̀ ní fúnra wọn lágbára wálẹ̀ ṣùgbọ́n kẹ́ tó parí èmi yóò fẹ́ bọ̀ wọ́n fẹ́ la èmi hmm. kí fẹ́ dúrà sẹ́ẹ̀ kó ń kógun wa èmi ò sọ pé onípa ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn ní òfin jẹ̀bù ẹ̀ á ti dé barapa fẹ́tẹ́rì kí ti ń pa wá ti ń pa àwọn bàbá wa barapa yóò fi barapa lẹ́yìn jọ́nà. níjọ́ friday. bẹ́ẹ̀ mo sọ fún yín ẹni bá mojú sẹ́ni kí ni kó sòdodo ọ̀rọ̀ fún pé àwọn ọmọ tí ń lé àyẹ̀mọ̀ sẹ́wọ̀n wọ́n ní ajá ń lérí. Ah, ah, hmm? ah, ibi ẹ lọ ìlágbára. ìkókò náà ń lérí. àbí. wọ́n dúra wọn lọ. sẹ́rí ọ̀rọ̀ sẹ́ríkì àti àwa sẹ́wọ̀n pé fúlàní agbénipa lòun àbí hmm. ó dàbí ọ̀rọ̀ ẹ̀kùn àtàwọn ọmọ ẹ̀kùn wọn à ń ṣeré ń bùbà hmm? ọmọ àgbẹ̀ wa rí àwọn ọmọ ẹ̀kùn wọn àlọ́ fọwọ́ra wọn lórí wọn bá wọn ṣeré ẹ̀kùn sọ̀rọ̀ nǹkan wò nígbà wọ ọmọ kan ọmọdé ni ọwọ́ àwọn ohun tiẹ̀ nǹkan wò ó sì wá lọ ọ sáré lọ bá bàbá ẹ̀ ọwọ́ ní bàá mi ẹ̀ ẹ̀ ráwọn ọmọ olóńgbò mẹ́rin àwọn olóńgbò wọ́n ń ṣeré wọ́n á lọ bá wọn ṣeré bàbá àwọn ojú ta àwọn ọdún. wẹ̀rẹ̀ ni wọ́n ní ẹ̀kọ́ àbújá wàrà. ẹni mọ̀ òkú. àwọn ọmọ ẹkùn wa sọ fún àwọn rẹ̀ pé kí ni bàbá rẹ̀ sí wọ́n ní bàbá rẹ̀ kí ọ jára pàtó ọkọ rẹ̀ fẹ́ ọmọ ọmọ wa. àwọn tó mọ̀ mi ti sọ fún sẹ́ríkì pé èyí tó pa ní bàràpá tó kẹ́rù rẹ̀ wọ́n dẹ̀ ti kàn mí lápá wọn ti sọ fún pé ibi tó pa wọ́n dé ń bàràpá wọn ó tó o ibi tó jí wọn gbé dé ó tó o fi wọ́n lọ́rùn lẹ́ẹ̀ àwọn ògbóhù ò ní gbà o wọ́n jẹ́ nìkan kan wọ́n jẹ́ ìjọba kan tẹ̀ ọ́ o ìjọba tó sọ fún ọ pé kó o dúró kó ọmọ pààyàn ìjọba ọ̀padà lẹ́yìn rẹ̀ nígbà táwọn ògbóhù bá dé o tọ́ra dìbẹ̀ níjọ́ Jímọ̀ yìí. àwọn kẹlẹ a kí àwọn aráàlú pẹtọ a kú ti àwọn Fúlàní tó ń tí ah! wọn ti lọ o a lásán ni ìdúpẹ́ ló kún bẹ́ẹ̀ fúláì. tẹ bá dira lọ tí ti dira lẹ. bàbá ẹ fi lẹsẹ a lọ ni a kẹlọ dúpẹ́ bẹ́ẹ̀ lẹyìn ẹ mú ẹ kí ara tó rẹ kọ. kódà de akọlù lẹ́yìn lóòótọ́. sẹ́ni kí wọ́n ti fìlú lẹ́gbà tí. ẹ gbọ́dọ̀ dira fáwọn ń àbà bàbá nílùú bàbá wa Yorùbá ní ọmọláwà o amọ̀láwà ọmọláwà o amọ̀láwà o àwọn tí ń bọ̀ yìí ẹ má jẹ́ ń darí ju orí ètò lẹ́wà ẹ mọ̀ wọlé bàbá ẹ fi bẹ́ẹ̀ lẹ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ àwọn olórí tẹ̀ ń dàtọ̀ wọn kàn ń ta nǹkan Nàìjíríà wọn bá ta Nàìjíríà kí n tẹ̀lé pẹ̀lú táwọn yẹn. káfílẹ̀ yìí. nígbà tí wọn ta Nàìjíríà tẹ́lẹ̀ ń bo Nàìjíríà wa. ọ̀làgbára yóò bá ní kámúra kámúra wọn ta wà mọ́ ní Nàìjíríà. kí ni ohun tẹ́ ẹ ní sọ fún ká torí agbọ́n tó ṣẹlẹ̀ lóńdó báyìí pé. ẹwúrú gómìnà ìpínlẹ̀ Ondo báyìí kó lórí rẹ̀ dànù sẹ́ni kó lórí rẹ̀ gómìnà ìpínlẹ̀ Ondo yẹn ó ní gbogbo Fúlàní ìpínlẹ̀ Ondo òun fún ọ ní ọjọ́ méje kí kálù kó kó pàǹdùkú ẹ̀ tán kó rà dáadáa wọn kán yé pa àwọn èèyàn gómìnà nù. ṣé ẹ ti jọ sọ̀rọ̀ ni tẹ́lẹ̀. èmi mo fọlọ́ nbura mi bàtí kéde kí mo fẹ́ mọ̀ mọ́lẹ́mbà rẹ̀ mi àti sọ̀rọ̀ gómìnà APC méjì sí APC tágbébọ́yá àjọ ń sẹgbẹ́ ṣẹ́tí wọn sàn bọ ẹni yẹn ní feeling ni àwọn ó rò pé ó rí pé àwọn tí wọ́n ń pa nípínlẹ̀ Ondo yìí àwọn tóun jẹ gómìnà lé lórí ni nàá kí ni ti pọ̀ jù ó dẹ̀ pàṣẹ ó pèsè gbogbo àwọn gbogbo gbogbo wọn dànù ẹlẹ́ gbogbo fáàlì pọ̀ lórí ilẹ̀ Ondo kó ṣe kí gbogbo Yorùbá orí nìyẹn ibà jẹ gómìnà lé lórí àwọn aláṣà dìbò fún aláṣẹ wàhálà fún yín nígbà tẹ bá gómìnà tẹ tó ń pa ẹ̀ẹ́d bí táwọn lọ jìnnà èwo ní jẹ́ nàìjíríà abolórí ibú làwọn tẹ́ ń pè lára nàìjíríà yìí àwọn tẹ́ ń pè tí wọ́n ń pè wá ní nàìjíríà wọ́n nàìjíríà tí wọ́n ti ń pa wá tí wọ́n ń dà wá láàmú àti pé yóò bá ní kásìra wa lọ́kẹ́ kápóra kápónú ìyà tí nàìjíríà fi ń jẹ wá nàìjíríà fi yà jẹ wá ní kápó lọ́dọ̀ wọn kápó ti o kápó ń bẹ́ yóò bá ní ewúrẹ́ olúmọ̀sọmọ̀ ìyá àgùntàn àgùntàn níyà tòun òbí dúdú á hmm. lẹ̀ kó lọ́dọ̀ wọn ṣé pásìkò ti tó. àsìkò ti tó kí là ń dúró because tónílé bá ti ń fi àparí sùn náà àlejò ó ń sọ fún pélé ti tó lọ. ẹ sọdà ṣùgbọ́n irú ààrẹ ọ̀nà kakanfò náà lọ yẹ pé. aláàrẹ àwọn alákọ̀ọ́kọ́ yarí náà ilé ìṣèkejì ààrẹ ilé ìṣe ààrẹ kí n tèmi ẹjẹ àwọn ọmọ ọba lọ náà ààrẹ ń dira lọ́wọ́ ẹ sáfùkẹ́ balẹ̀. ṣé bàrẹ̀ wà yàrá àwọn oníyẹ̀wò máa ń dira. ààrẹ ẹ fọ́kẹ́ balẹ̀ ẹ̀yin ò lérí wọn ti nígbà tí ní àdúgbò. mo sọ wípé ààrẹ mọ̀ sí ohun tá à ń ṣe ààrẹ ń bẹ lẹ́yìn wa bámbám tẹ bá fẹ́ mọ̀ bá ààrẹ ń bẹ lẹ́yìn wa èyí ẹ̀ta wá ń pọ̀ o ẹ̀ta wá ń pẹ́ o. ṣùgbọ́n àrà rẹ ní jọ ẹsẹ̀ bọ́ọ̀dù bá ní bàbá ẹ̀ta wá ń pẹ́ o. tọ̀ tó bà wá. kọ́lá òfin bẹ lẹ́yìn wa bí òsínlá wa ah. lẹ́yìn wa ẹ̀ta wá ń pẹ́ o. èmi ló sọ fún ibẹ̀. ikú bàbá yẹn ń bẹ lẹ́yìn wa bólúbàdàn ń bẹ lẹ́yìn mi bí òsínlá yìí ni ẹ̀ta mi ń pẹ́ o. kí lẹ́yìn sọ adéyẹ̀wò sẹ́nu olúbàdàn ẹ̀dùn kan ṣe ti fà yẹn bára pa ni inú kábẹ̀sì ọdún àríkọ ẹkún bá wọn lọ bàbá kan. ṣé kábíyèsí láwọn àdìpọ̀ ọmọ lọ bàràpá bàbá tó ti dàgbà àwọn aláàlọ́ ọbẹ̀ yóò wá fàdúrà tiwa pé gbogbo fúlàní ti ń pa àwọn ọmọ mi ń bàràpá ti ń pa àwọn èèyàn mi ẹ lọ lé wọn kó ń bẹ̀ ṣé dùgbà tí kábíyèsí lábọ̀ tàbí yóò lọ lé wọn ṣé mo gun kábíyèsí ni ṣé kábíyèsí wàá sọ yìí ni ṣé gómìnà náà sọ pé tó ọyá Sunday lọ lé wọn hmm. Hmm. kò ní sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ ẹ̀mí nǹkan àgbà hmm. kábíyèsí olùdó sẹ́ni kí bàbá dáadáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí akọ tẹ bá fẹ́ mọ̀ bóyá mo ní bàbá bí bàbá bí ah. bàbá níjọ́ tí n bá ń lọ bàbá tí mo fẹ́ lọ dúpẹ́ tàbí àfọ̀nì lọ́jọ́ friday ẹ mọ̀ pé sẹ́ríkì bẹ̀rẹ̀ mi bí àbá sẹ́ríkì olùdó ń bẹ̀rẹ̀ mi bí àbá onídò ń bẹ̀rẹ̀ mi bí àbá sẹ́ríkì àti wù àti bẹ́ẹ̀ òun ní sẹ́ríkì ọ̀ní bẹ́ẹ̀ ọ̀ní bẹ̀rẹ̀ ìwà àwọn tí ń bú ọ̀ní èmi ọmọ tí wọ́n rí tán bu fún ọ̀ní òní kẹ́wù ogun ọ̀kọ́ ṣáájú wa níṣẹ́ hmm. táwọn yẹn ń ṣe nìyẹn o mo ṣẹ̀ṣẹ̀ rí ìdí àwọn bàbá wa ni o pé gbogbo ohun tá à ń ṣe yìí dọ́nbà mú wa ní sáà dàpọ̀ gbọ́dọ̀ mú wa pọ̀ ni àwọn yóò níbi tán lọ tọ́lá àwọn ẹ̀yìn ọ̀rẹ́ wa wọn ọ̀dẹ tó bá dẹ̀ sọ pé àwọn kọ́lá àwọn ọ̀rẹ́ wa kó ṣe fídíò. kí wọ́n sọ gbogbo ayé. tó bá jẹ́ pé àwọn ọba wa wọn ò mọ̀ sí gbogbo pé báwọn fúlàní ṣe ń pa wáyé kọ́ táwọn lọ́rùn kó ṣe fídíò pé bí fúlàní ṣe ń pa wáyé ọ táwọn lọ́rùn kó mọ̀ pa wá lọ ẹni wọ́n ṣe fídíò. kọ́ táwọn lọ́rùn ṣùgbọ́n wọn ò lè wẹ̀ wo ogun kọ́ ní ẹ̀ṣọ́ àwọn ti dàgbà náà àwọn àdẹ̀kùn ogun ló délẹ̀ yorùbá yìí ìlú gbọ́dọ̀ ní jagunjagun ẹsẹ̀ ń gbọ́dọ̀ jẹ́ ti ọ̀rọ̀ mi gbogbo nǹkan bá ń ṣe làwọn ọba lẹ yorùbá fọwọ́ sí ẹ mọ̀ mọ̀ dá àwọn baba alẹ́ mi náà lágẹ̀ o ṣé dáhùn baba wa tí wọ́n bá tó bẹ́ẹ̀ káwọn ó ṣe fídíò pé bí fúlàní ṣe pa wá yẹn ó tà wọ́n lọ́rùn eh, yàmùyàmọ̀ jẹ wọn láàfin kílè tó mọ wọn sì á ṣe fídíò kọ́ táwọn ọlọ́pàá ṣe pa wá àwọn ò ní ṣe bẹ́ẹ̀ àmọ́ tí ẹ gẹ́rẹ́ àwọn kábíyèsí ò ní ṣe bẹ́ẹ̀ o tẹ́yìn bá fẹ́ mọ̀ wípé kábíyèsí ń bẹ lẹ́yìn wa hmm. tí wọ́n bá bí sẹ́ríkì dáa tọ́ ẹ̀ kọ́ bá bí bàbá ẹ̀ dáa ah. babalá bàbá sẹ́ríkì ti ń pààyàn ní bàràpá tọ́ bá ah, bí bàbá ẹ̀ nígbà yẹn lẹ́ẹ̀tì mọ̀ yìí pé bóyá aláàfin kò sí lẹ́yìn sẹ́ríkì kọ́kọ́ mọ̀ pààyàn bàràpá ó dijọ́ Friday kẹ́ tó mọ̀ ah. tí sẹ́ríkì báyìí dúró ń bẹ̀ ní bàràpá ń jọ Friday a pé àwọn bàbá ń bẹ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n bàbá mi sọ fún wa wọn bá sọ fún wa wọ́n ti pè é pé ọ̀tá àṣírí rẹ o inú wo dùn bó ṣe ń pa ọmọ wa o kẹ́rù rẹ o wọ́n ti sọ fún sẹ́ni kí o ti palẹ̀ ẹrú ẹ̀ mọ́ nígbà tí ọ̀ya wuli. gbogbo ẹni ìyá wa ṣé Buhari ah, bọ̀ àmú mi Buhari náà Buhari ni ṣé Buhari ọmọ náà sọ́ka ebi sọ́ka mọ̀ ń gbé kí Buhari ọ̀sá ibi ọlọ́pàá ọmọ bàbá mú mi báyìí jẹ́ ọmọ buhari ó ṣubú lórí ọ̀kadà lásán ẹ mọ àwọn dókítà tó débẹ̀ tó dáná ah, tó tẹ̀ kí ẹ. kọ́gbọ́dọ̀ kù. sọ olórí burúkú buhari fẹ́ fún òun bí dókítà tó pa ní màlàpá tó tó parí phd olórí burúkú rẹ̀ lẹ́fẹ̀ẹ́ fún ọlọ́ mú ẹ tó wá gbìyà ọtọ́ páyìn. wọn ò bí buhari dà kó ṣe wẹ̀ kò ní dẹ́rẹ́ o sẹ́ríkì tó ti bọ́ lọ pa dókítà tó pa dókítà lójú ẹ̀ buhari ọ̀run sọ pọ́ọ̀tì sẹ́ríkì pé kọ́mọ kò lórí ẹ̀ bàbá mo jẹ́rìí buhari kò lè ṣe bẹ́ẹ̀ buhari kò lè fẹ́ ṣe bẹ́ẹ̀ tí buhari ọba àmọ̀ ẹ̀yìn ròyìn náà nìkan wọn sọ fún torí yorùbá lẹ́yìn náà ẹ sọ fún buhari pé ilẹ̀ Oòduà náà ń pè bí o. Hmm, kì í jẹ́ ti bàbá tọmọ o. ọmọ làálà ilẹ̀ Oòduà náà ń pè àyín hmm. bàbá sì kọlà tó bá yẹ pé àwọn náà tí àwọn bí àwọn àdá yorùbá ò náà bí da kó gbéra ní ìsìnkọkọ ní Kaduna tàbí Kano tàbí bìkan. kọ́mọ ṣe falafolo. kọ́mọ ṣe falafolo kọ́mọ jíyàn gbé kọ́mọ lọ kọ́ kọ́kọ́ àfin ńláńlá tó ju ti emir lọ kọ́mọ kọ́ emir of Yorùbá land eh, ọ̀nà Sokoto. emir of Kaduna. Kaduna of Yorùbá land. Hmm wẹ̀rẹ̀ sẹ́ríkì yìí ó sì kọ́ síbẹ̀ gbàgàdà ó ní sẹ́ríkì ó ní palace of sẹ́ríkì of gẹ́gẹ́ land ah! ẹ̀rù ọba sẹ́ríkì ẹ̀rù yorùbá bọ̀ kọ́mọ́tò pé yorùbá àwọn kẹ́ńtò mi yẹn yorùbá sọ̀rọ̀ gbìjà yorùbá sọ̀rọ̀ gbìjà lẹ́nu bàtà ẹlẹ́gbẹ̀gbò ẹ̀ mọ yorùbá tó ti jáde pé tó bá bí nìkẹ́ wọn ò jánu àwọn tó ń jáde pé tó bá bí rẹ̀ wọn ò jánu wọ́n ní ok kẹ́lí mọ̀ fún ọ̀ jánu ẹ wá gbé mi. ẹ ta wọn láyà ẹ wá gbé mi náà wọ́n wà á dà mọ́ omi gbóná yàtọ̀ sí tútù. bóyá wọ́n ń dánú ní ogún wọn dánú ní ẹ̀wá gbé mi. bóyá ìyálà ya yín ẹ̀yin lè bí ọmọ kó parí ìwé kó gba phd kó sì kó wá pẹ̀rẹ̀ iléeṣẹ́ kẹwàá ní kó lọ pa tó bá jẹ́ pé ọmọ tiwọn ni dr aborode tí wọ́n lọ pa ńpakúpa ni alága tí wọ́n pa ní gbogbo àwọn ọmọ tí wọ́n pa ńpakúpa yẹn sẹ́jọba àti wọn gbà tó yẹ kó ọmọ ìjọba tíjọba ń gbà hmm. mo jẹ́ ìjọba àwọn ní òní fẹ́ sí èrè hmm. wọn ò ní ṣe bẹ́ẹ̀ hmm wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n sì á sọ pé ká mọ̀ lè fúlàní jẹ́ pa àwọn bàbá wa kò lórí ilẹ̀ bàbá wa wọn ò ní ṣe bẹ́ẹ̀. ṣé ká. ohun tá a fẹ́ ní bàràtà ni kẹ́ bá a sọ fún wọn ṣẹlẹ̀ níròyìn ni pé ẹ sọ fún wọn ẹ dẹ̀ bá a sọ fún ìjọba pé kọ́ bá wa pe àwọn sẹ́ríkì àtàwọn fúlàní wọn tó ráwọn náà ni wọn àwọn náà ráwọn náà kó àwa pé káwọn ọmọ pa wa kán bá a kó wọn padà kán ra kó lórí ilẹ̀ bàbá wa jẹ́jẹ́lé. níbi Ah. àlejò ara àlejò tí ó fọwọ́ síbi àlejò tí ó fọwọ́ síbi tọwọ́ rẹ̀ gbé àfẹ́ ṣùgbọ́n àlejò ọ̀ràn nílẹ̀ Yorùbá àfẹ́. tó ẹ̀yin yẹn wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí lẹ́nu olóyè Ìgbòho Òòṣà olóyè bíi ọba alẹ́ bòmíì abẹ́rẹ́ nǹkan bí tó gbogbo bí ó ṣe ń lọ òun náà ni àjọ ń tẹ̀lé ní títí tòní gbogbo bó ṣe ń lọ nípínlẹ̀ Ọ̀yọ́ rèé o ní abala ti Ìbàràpá gbogbo àwọn ibi tí àwọn ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n tó dàbí ẹni pé ó ti débi tó lágbára báyìí ní orí ètò ààbò yìí láti rí wípé gbogbo ẹ̀yanjú olóyè Sunday Igboho ní ó tó gẹ́ ọ̀wọ́n alùbàtà kan kì í tún dárin wípé kí sẹ́ríkì kọ́ yọjú àwọn tó bá mọ̀ kọ́ jẹ́ kàńdà nínú rẹ̀ sí kókó wọn dáadáa bí bẹ́ẹ̀ kọ́ ṣoṣo méjì wọn ò gbọ́dọ̀ fojú kan ra wọn ẹ̀yin ìyá wa ẹ ṣe tẹ tẹ̀lé wa títí àsìkò yìí títí ìgbà míì tí a tún mọ̀ kàn sí olóyè bí ọba alẹ́ ibòmí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ ṣe tá a pè tẹ́ ṣe wá ojú òní tì yín o ojú ètí náà lẹ́ o ẹ ṣeun adúpẹ́ o ẹ ṣeun. Kẹ́ńgbé ọ̀rọ̀ ìṣọ̀kan ọmọ Yorùbá TV ó dàbọ̀.